ló jẹ́ ilé ayé yìí o ayé ayé ìka àfẹ́ni ọlọ́run bá yọ o ara mẹ́mi òun nìkan ló bọ́ àfẹ́ni ọlọ́run bá gbà o. ìwọ ni kò gbà Jésù ìwọ ni kò gbà, ìwọ ni kò gbà, káyé yẹyẹ mi bàbá. Ìwọ ni kò gbà, bàbá ìwọ ni kò gbà. Ìwọ ni kò gbà, kojú tèmi o bàbá. Ayérayé, ayérayé, ayérayé, abiyamọ lóde ọ̀run ìwọ ni kó gbà o bàbá ìwọ ni kó gbà ìwọ ni kó gbà káyé yẹyẹ mi bàbá àgbẹ̀ ọlọ́run ẹ̀mí mímọ́ ga nítorí tí o ṣeun ọlọ́run tó tún jí wa sí ìmọ́lẹ̀ àlàyé kò ní sáàmù wípé èmi dùbúlẹ̀ mo sùn mo sì jí nítorí tí olúwa tì mí lẹ́yìn àdúpẹ́ fún àtìlẹ́yìn rẹ̀ fún ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun nínú oṣù kejìlá ọdún yìí mo gbé ọlọ́run ga nítorí tó ṣeun tí àánú rẹ̀ dúró láéláé ògo ni fún orúkọ mímọ́ rẹ̀ ìrìn ọ̀sẹ̀ yìí mo gbé ilé ẹ̀mí mímọ́ lọ́wọ́ láti bá ọ rìn lórúkọ jésù kristi àrìnyè ló rìn bíbélì wípé ìṣísẹ̀ kan níbẹ̀ láàrin ikú àti ìyè ìṣísẹ̀ tó gbé nínú ọ̀sẹ̀ yìí lórúkọ jésù ìyè ni yóò já sí ò kábàámọ̀ Nípa ti ìwọ tó ńgbọ́mi láti ibikíbi, o ò ní jáde àbámọ̀. Ewu ti pọ̀ nínú ayé, agbára tí kóni yọ nínú ewu gbogbo tilétilé rẹ, àtẹ̀bí rẹ àtolórí rẹ, ọ̀run ràn sínú ayé rẹ. Lórúkọ Jésù Kristì, táá bá rí ogunkógun tó farasin tí ọ̀tá pète láti gbé jáde nínú ayé rẹ ní December yìí, agbára àjíǹde gbé ogun náà mì. Ayọ̀ ló fi la ọdún yìí já. Wàá rí ìrànlọ́wọ́ ńlá lórúkọ Jésù, ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn Olódùmarè, ire àánú àti ojúrere rẹ̀ èyití Ọlọ́run yóò yọ̀ǹda fún ọ tó fi fayọ̀ ṣọdún lórúkọ Jésù, ọ̀run yọ̀ǹda rẹ̀ fún ọ. Ògo ni fún Ọlọ́run wa. Ìwọ tó ń gbọ́ mi láti ibikíbi, ọfà tí ń bẹ nínú àgọ́ rẹ lórúkọ Jésù Kristì, eléyìí tá a fi pamọ́ síbẹ̀, eléyìí tá a fi pamọ́ sínú àgọ́ rẹ sínú àgọ́ ara rẹ iná tì í jáde lónìí èyí tí ń ba ohun rere jẹ́ nínú àgọ́ rẹ èyí tí ń dí ohun rere lọ́wọ́ èyí tí ò jẹ́ kó lẹ́rìí èyí tá a gbé sí ọ lára lójú oorun rẹ tí wọ́n gan ò mọ̀ tí yìí rẹ ò sí sí gbogbo ọfà bíbélì wípé nígbà tí ènìyàn sùn ọ̀tá wá gbogbo iṣẹ́ ọ̀tá nínú àgọ́ rẹ tí ń ba ohun rere jẹ́ èyí tá a gbé pamọ́ sínú àgọ́ rẹ àṣẹ olódùmarè lónìí ó tì í jáde àlàáfíà ọlọ́run kó jẹ́ tiẹ̀ ògo ni fún ọlọ́run wa ẹ̀mí àti ìpè nínú ìrìn àjò rẹ agbára ọ̀run sọdásán ọlọ́run tí ń gbeni níjà kó jà fún ọ lórúkọ jésù kó fọkàn rẹ balẹ̀ ògo ni fún ọlọ́run wa ah mo tún wí lẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ òdì tá a òru sọ ọ̀rọ̀ òdì tá a ti sọ nípa tiẹ̀ ọ̀rọ̀ òdì tá a ti wí nípa tiẹ̀ ohun tí ò bá ètò àti ìlànà àti àyànmọ́ rẹ mú tá a ti sọ nípa tiẹ̀ agbára ńlá ti ń bẹ nínú ẹ̀jẹ̀ tí Kristi ta sílẹ̀ ní Calvary ó bàjẹ́ láàárọ̀ yìí ògo ni fún Ọlọ́run wa ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ọkàn rẹ yóò balẹ̀ ayọ̀ ló fi la ọdún ìjà ò ní rí ibi bẹ́ẹ̀ ló ní jẹ ìkorò mo súre fún ọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ọjọ́ tó kù nínú ọdún yìí lórúkọ Jésù ìkorò ò ní wọ ayé rẹ ibi ò ní wọ ayé rẹ ìbànújẹ́ ò ní wọ ayé rẹ lórúkọ Jésù mo wí nípa tiẹ̀ gbogbo ẹ̀dá tí ń làkàkà tó ń làkàkà fún ibi lórí ayé rẹ yóò forí ara rẹ gbé yóò forí ara rẹ gbé ibi náà gbogbo ìlàkàkà ọ̀tá lórí rẹ ẹlẹ́rù ó forí ara rẹ gbé lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù ìṣẹ̀dá rẹ ilé rẹ kò ní gbàbọ̀dé kúrò lórúkọ Jésù wà á ní ẹ̀rí rere ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ibi ò ní bá ọ gbọ́ lórúkọ Jésù láàárọ̀ yìí ni mo wí gbogbo ìdájọ́ àwọn ìka ènìyàn enílédì gbogbo ìdájọ́ ẹlẹ́yẹ gbogbo ìdájọ́ ibi ìta ti dá fún ìdájọ́ ikú ìdájọ́ àmọ́bọ́ ìdájọ́ àgbàná gbogbo bí tó ti jẹ̀bi lọ́wọ́ àwọn ẹlẹ́yẹ tó ti ṣèdájọ́ kíkorò lórí ayé rẹ jésù olùgbàlà tó kú ní calvary tó jíǹde lórúkọ jésù ó gbẹ̀jọ́ rẹ rò lónìí ó dá ọ láre ó sọ ìmọ̀ wọn dasán lórúkọ jésù níbi tá a ti ìṣerere rẹ mọ́ ó yá jáde kó máa ṣe rere ó yá jáde kọ́mi mímọ́ fi ọ́ fàyè fún rere ògo ni fún ọlọ́run wa agbára ńlá ọlọ́run kó dáàbò bò ọ́ lórúkọ jésù kó ṣe ìdìdí rẹ kó mọ̀dínà yí ọ ká kó ṣọgbà yí ọ ká kó ṣọgbà yí ilé rẹ kó ṣọgbà yí ọkọ rẹ kó ṣọgbà yí ọmọ rẹ ká ògo ni fún ọlọ́run wa ọlọ́run ìrànlọ́wọ́ kó jà fún ọ lórúkọ jésù níbi tí ẹ̀tọ́ rẹ wà kó jà fún ọ kó gba ẹ̀tọ́ rẹ fún ọ kó sorí rẹ dorí aṣẹ́gun kó jà fún ọ kó gbé rẹ lé ọ lọ́wọ́ kó jà fún ọ gbogbo ẹ̀mí balógun pàṣẹ tó ń dèrè ayọ̀ rẹ lọ́nà lórúkọ jésù kó bá wí fún ọ ọdà gbọbọ bá rí àmì ṣe gbogbo agbára tá a fi ń dèrè ayọ̀ rẹ lọ́nà lórúkọ jésù ọ̀run bá wí láàárọ̀ yìí olúwa bá wí láàárọ̀ yìí olúwa bá wí láàárọ̀ yìí ọjọ́ tó kù lọ fi kó àkópọ̀ ire ọjọ́ tó kù lọ fi kó àkópọ̀ ire nínú ọ̀sẹ̀ yìí lọ kó àkópọ̀ ire ọ̀nà yóò là fún ó rí ojú rere ó sì rí àánú gbà ó ti rí bẹ́ẹ̀ ògo ni fún ọlọ́run tí olùgbàlà tó bá lè gbèjà àwọn ọmọ Ísírẹ́lì tó sì fún ayé wọn ní ìsinmi tó sì ṣàlàyé wípé ẹnikẹ́ni tó bá bá ọjà òun lèmi ó bàjà èmi ó sì gbà ọ́ sílẹ̀ lọ́wọ́ àwọn ènìyàn búburú ìlérí àti májẹ̀mú yìí mo pè wọnú ayé rẹ ní gbogbo ọ̀nà kó jà fún ọ kó pè ọ́ níjà kó gbé ọ níjà kó gbé ọ níjà kó gbé ọ níjà lórúkọ Jésù kó jà fún ayé rẹ àyànmọ́ rẹ kò ní kó ibi ibi ò ní bá ọ ògo ni fún Ọlọ́run wa ògo ni fún Ọlọ́run wa mo fẹ́ kó gbẹ́kẹ̀lé Jésù nínú ìrìn àjò tó kù yìí gbẹ́kẹ̀lé má jẹ́ kí ìgbẹ́kẹ̀lé rẹ nínú rẹ má jẹ́ kó sátì nítorí Jésù olùgbàlà Ọlọ́run àwọn ọmọ ogun òun ni olùpèsè ohun gbogbo olùpèsè àlàáfíà olùpèsè ọrọ̀ olùpèsè ohun rere gbogbo kò sóhun táyé rẹ nílò tí ò ní pèsè fún ọ ìyẹn tó bá ti fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú rẹ gbẹ́kẹ̀ rẹ má jẹ́ kí ìgbẹ́kẹ̀lé rẹ nínú Kristi má jẹ́ kí ó sákì má jẹ́ kó mẹ́yìn má jẹ́ kó tutù ní ìgbẹ́kẹ̀lé ààyè nínú rẹ tó o bá wò ó nínú ìwé króníkà yẹn First Chronicle chapter twenty nine láti ẹsẹ̀ ìkọkànlá rẹ̀ wàá rí wípé nígbà tí Dáfídì tó ń fi ìyìn fún Ọlọ́run ó sọ bí Ọlọ́run ti jẹ́ ẹ jẹ́ kí n kà fún ọ ó ní tìrẹ Olúwa ni títóbi àti agbára àti ògo àti ìṣẹ́gun àti ọlá ńlá nítorí ohun gbogbo ní ọ̀run àti ní ayé tìrẹ ni ìjọba ni tìrẹ Olúwa a sì gbé ọ lórí sókè a gbé ọ lórí fún ohun gbogbo ẹsẹ̀ ìkejìlá ó ní ọrọ̀ àti ọlá ọ̀dọ̀ rẹ ló ti ń wá ìwọ sì ìjọba lórí ohun gbogbo. Ní ọwọ́ rẹ ni agbára àti ipá ní ọwọ́ rẹ ni agbára àti ipá wà àti ní ọwọ́ rẹ ni sísọni di ńlá wà. um Ìdí tóò fi gbẹ́kẹ̀lé e nìyẹn, tóò sì mú ẹ̀ṣẹ̀ jìnnà kúrò lágọ̀ọ́ rẹ kí agbára àti ìsọnidí ńlá Ọlọ́run kó leè wọnú ayé rẹ lọ, kó bá ogun wí fún ọ, kó jà fún ọ. Òun loníṣẹ́ ìyanu òun ló dá ohun gbogbo òun lalákòóso ayé àti ọ̀run bí o bá ti lè sinmi lé tó rọ̀ mọ́ ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ yóò sì fọ̀rọ̀ ayé rẹ ṣe ìyanu ẹ̀ ó ní a sì fi a sì a fi fún agbára fún ohun gbogbo ó fi agbára fún ohun gbogbo ǹjẹ́ nísinsìnyí olúwa wa àwa dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ rẹ a sì yin orúkọ rẹ lógo ẹsẹ̀ ìkẹrìnlá yẹn mo fẹ́ kà fún ọ ó ní ṣùgbọ́n ta ni ta ni èmi àti kíni kíni mí àwọn ènìyàn mi tí ó fi ṣe ìrànlọ́wọ́ tinútinú bí irú èyí nítorí ohun gbogbo ọ̀dọ̀ rẹ ni ó ti ń wá nígbà tí dáfídì rí ìpèsè ọlọ́run tí àwọn ènìyàn pèsè tinútinú fún iṣẹ́ ọlọ́run bí wọ́n ti fi fún ọlọ́run ó wá wò wípé a eléyìí ká mọ̀mọ́ ṣùgbọ́n ó tún wò wípé ìwọ ọlọ́run ìwọ ọlọ́run gbogbo ọrọ̀ àti ọlá tí ènìyàn ní ọ̀dọ̀ rẹ̀ ló ti ńwá. Bí o ti ńgbọ́ mi láàárọ̀ yìí, gbogbo ohun rẹ nílò lórúkọ jésù ọ̀run yọ̀ǹda rẹ̀ fún ọ òní fàìní parí ọdún yìí wà á rí ìrànlọ́wọ́ wà sí rí ojú rere ó ti dára fún ọ lórúkọ jésù ẹni bá súre fún ọ kọlọ́run ó súre fún ẹni fi ọrẹ kó dẹni ìfibú ẹni lòun ó bọjà yóò rí ijó ogun ọ̀run ara yóò tù ọ ara yóò rọ̀ ẹ́ àdáwọ́lé rẹ gbogbo yóò yọrí sí rere ire àti àánú olúwa yóò jẹ́ tiẹ̀ lórí ilẹ̀ alààyè wà ṣerere ìṣerere gbogbo yóò rọ̀ ẹ́ lọ́rùn ó ti rí bẹ́ẹ̀ ògo ni fún orúkọ olúwa jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù hallelujah salom.